نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أراكم فهو الله وبأ الله سبحانه وتعالى أترى صلاة فهو ندوى محمد صلى الله عليه وسلم ìkí ọlọ́run ọlọ́run kí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ ń ṣe ọlọ́run àwọn ará ilé ń ṣe ọlọ́run ọba kí mo bá oníkálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin wala la hawla wala quwwata illa billah àti gbogbo ọmọ ìyá wa nínú Islam lọ́kùnrin wa àti lóbìnrin àkíwa pẹ̀lú kíkí ọlá àti kíkí ọlá pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lẹ́yìn náà mo bá àwọn àwọn àfáà wa tí wọ́n bẹ ní ìkàlẹ̀ mo bá wọn dúpẹ́ bí ọlọ́run bá Allah subhanahu tó tún wọ́n ṣe àtúpa ní àdúgbò wa yìí kí wọ́n máa fi ọkàn àwọn ènìyàn mọ̀nà gbogbo wa mo kí yín akú iṣẹ́ akú ìgbìyànjú tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kó gbà lọ́wọ́ wa ó bẹ̀rẹ̀ lórí afáwa asheikh Abdulhamid Abu Abdullah tó fi dé gbogbo àwọn mọ̀ṣáyẹ̀ tí wọ́n bẹ̀ ní ìkàlẹ̀ bákan náà ọmọ ìyá wa lọ́kùnrin náà àti lóbìnrin wa tí a ń fi àsìkò lẹ̀ láti mọ gbọ́tọ̀ ọlọ́run bó tiẹ̀ já sí pé torí ara wa náà òun náà nìyẹn ń gbọ́ abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala gbogbo gbìyànjú wa kọ́nà kó bá wà fún alibarika sí kọ́nà mọ́ fi bú wa láyé àti ní alìkìyàmà alàlà hawla wàlá quwwata illa billah àkọlé torí àsìkò ti lọ púpọ̀ a sì tún níbi tí a tún fẹ́ lọ ní alẹ́ tèmi insha allah àkọlé tí wọ́n ní kí a fi ran ara wa létí ká fi ṣe ara wa láǹfààní lọ́kùnrin wa àti lóbìnrin àtẹni tí ó bá wa sọ àti àwa tí a gbọ́ òun náà ni al-aqidatu as-sahiha wa kí ni nǹkan tí a ń pè ní àkídà tó lálàáfíà kí sì ni àwọn nǹkan tí ó máa ń tako sí àkídà tó lálàáfíà kí ni máa ba àkídà tó lálàáfíà kí ni máa bàjẹ́ eléyìí nìkan tí wọ́n ní kí a fi ran ara wa létí kò tí ẹ̀dá sí àsìkò tí a níjàmá láì má tan ara wa ó kéré púpọ̀ fún àkọlé báyìí ṣùgbọ́n abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala. èyí tí ọlọ́run bá fún wa ká lè fi ran ara wa létí ní àsìkò díẹ̀ tí a nínà abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ndé kọ́lọ́ndé kí ó wúlò fún wa. nígbà míì ọ̀rọ̀ a máa kéré tí ó ṣàǹfààní nígbà míì sì nìyí ọ̀rọ̀ a máa pọ̀ téèyàn ò ní rí nǹkan kan dìmú níbẹ̀ gba ní fún wa. ẹ̀rí àkọ́kọ́ bá ń wo kò sí hájà fún kò sí nídìí fún ọ̀rọ̀ àkídà tó lálàáfíà tíyẹn ló yẹ ká máa gbéyàwó ni níbi tí epo ti wọ́n tí ò sówó tó wọlé ti gara gbogbo ẹ̀ tí wọ́n ń jẹ́ kẹ́ ẹ discuss ni pé ọ̀nà owó láti lè rí owó ọ̀nà owó lálẹ́ gbà tá a fi táwa náà fi kọ́lé táwa náà ralẹ̀ ìnira yìí pọ̀ ìtẹ́lẹ́mi ò mọ lérò nìyẹn lẹ́yìn mọ̀ yìí pé tọ́pìkì yìí kò sí àdánwò tó lè kọ ọmọnìyàn jàmá ọ̀nà àbáyọ rẹ̀ òun náà ní tọ́pìkì tèmi ó lè má yé wa kọ́lọ́ kó fi yé wa jù bẹ́ẹ̀ lọ mọ tí ìmọ̀ kan ni ẹ̀kọ́ kan ni ọ̀nà àbáyọ ni òun ló jẹ́ fún gbogbo àdánwò tí yẹn máa ń ní láyé àti àdín tó lè jẹ́ àdánwò tí yẹn tí yóò dájú kọ yẹn lálùkìyàmà al-aqidatu sahiha òun náà ni solution gbogbo ìran àdánwò pátápátá owó nìyẹn ń wá ni ọmọ nìyẹn ń wá ni àlàáfíà là ń wá ni ìfọ̀kànbalẹ̀ ni àrísìkí ni gbogbo nkóhun ká lè fẹ́ máa dààmú láti ní tíyẹn bá ti ní àkídà tó lálàáfíà jama òun tó òun ọlọ́run ọba yóò fi tẹ̀ lọ́wọ́ ká tó tẹ̀síwájú ọlọ́run wa man yattaqillaha yaj'al lahu makhraja ọlọ́run ẹnikẹ́ni kò ní máa fi taqwa kó máa fi bọ́ ọlọ́run ọba lò kó wọn ọlọ́run ọba kó wọn ọlọ́run má ṣìnà fún un lára èso àkídàtú sòhíhà òun náà ni takuwallah kí náà ń pè bẹ́ẹ̀ imtithalu awamirillah wa shinabu nawahi òun ni nǹkan kan tí máa ń múyàn súnmọ́ ṣíṣe ọlọ́run tí sì máa ń léyàn jìnnà sí mọ́ṣe ọlọ́run lára èso tí n tí a ń pè ní àlàkídà tó sọ̀híhà tí máa ń bí fún ni òun náà nìyẹn. jẹ́mọ́ a rí wípé ọ̀nà àbáyọ lórí gbogbo ìdààmúdàbò challenges bóyá social ni economical ni marital ni anyone ọlọ́ni wa man yattaqillaha yaj'al lahu makhraja ọlọ́ni bí yẹn bá fi taqwa bó wọn náà bá lò wọn náà bá wọn ó sì náà fún un wa yarzuquhu min haythu la yahtasibu ọlọ́run tún ṣàdéhùn pé òun ó tún pèsè fẹ́ni tó fi taqwa bóun ọlọ́run bá lò níbi tí ò ti lérò jama so lára èso al-aqidatu sahiha lélẹ́yìí so tó túmọ̀ sí pé kòtùbàtà bá tó ń discuss ọ̀rọ̀ economy ká tó find the solution sí àdánwò economy bẹ́ẹ̀ ni kò dìgbà bẹ́ẹ̀ a kàn lè gbé ìyẹ̀wò lásán tí ò ní fún wa ní tafẹ́ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ti gbé ọ̀rọ̀ àkídà sahiha o jẹ̀mọ́ kò sí ẹni tí kò ní kẹ́kọ̀ọ́ tí ò ní jèrè látara rẹ̀ kò dẹ̀ sí pírọ́blẹ́mù tó wulẹ̀ kó fèsì ọmọnìyàn ní àwùjọ tí ò ní bí yá lóbi dájú pé ká má fojú kéré tọ́pìkì yìí tọ́pìkì wo lélẹ́yìí àlẹ́ àkídà sọ̀híyà àkídà tó lálàáfíà kí ló wáyé fi ṣe ní tá a fi ṣòro pọ̀ jẹ̀mọ́. bákan náà tí a bá wo àwùjọ lára tó dájú pé tọ́pìkì báyìí ká má jẹ́ kó mọ àwọn ń tá mọ̀ fetí gbọ́ tí a bá wo society bóyá micro ni àbí macro society ni níbi tá a wà àbí ní àgbáńlá ayé àádìpẹ́ni tó bá jẹ́ mùsùlùmí ó bùkátà kó mọ al sahiha wa ma yudatuha kí ló fà á ọlọ́ba sọ fún wa ní al-Qur'an ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run lòun òun náà ní ká wá sin ọlọ́run ìsìn ọlọ́run ọba yìí ó wá bùkátà sí ìgbàgbọ́ ó bùkátà sí àdìsọ́kàn ó bùkátà sí ìjọsìn ó bùkátà sí ìwà léyìí tó yàtọ̀ tí a bá wo orí orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lẹ́ni àwọn kan wọ̀nyí ti ń kásẹ̀ ni ó ti ń kásẹ̀ lẹ̀ ṣé tìta la fẹ́ sọ ni láàrin àwọn tí yẹ ṣe mùsùlùmí àbí láàrin àwọn tá a jẹ́ mùsùlùmí lórí ìlànà àwọn ìròrí tó dá sí pé jẹ̀mọ́ tí yẹn bá dé agbo ìsìláàmù èèyàn nífẹ̀ẹ́ mọ bí tó ti fẹ́ momi ògbẹ́sìngbẹ́ ògbẹ́ngbẹ́ ni níbo láti wá momi torí bá fẹ́ lè bá sọ̀rọ̀ ní tí ó sọ kọ́ lélẹ́ yóò sọ ìtẹ́lẹ̀ iná bá sọ òun náà kan tọ̀ wọ́n sọ oníkálukú náà sì ni ustaz náà ni sheikh náà ni doctor náà ni professor náà ni alama ni kọ́lẹ̀ lẹ́mí ìpẹ́lẹ̀ ní alama tó lè yẹ kéèyàn subhanallah àmọ́ gbọ́ oríṣiríṣi oríṣiríṣi àwọn ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àfáà kan ló dìde lónìí nínú àwọn ànábì ọlọ́run lọ́dọ̀ tòun òun náà ni Ọ̀rúnmìlà subhanallah eléyìí tó sọ yìí ibì kan ló ti ibì kan ló wà ó mú jáde ńbẹ̀ ni ó wá fi sọ́dọ̀ àwọn èèyàn kan sọ́kàn àwọn èèyàn kan èyí ò tún kéré nínú àwọn kan mi dẹ́tù mọ́ gbọ́ lórí ẹ̀rọ lórí mẹ́rẹ̀ẹ́rin lẹ́yìn jẹ́mọ́ ló fi dá sí pé lára ẹ̀kọ́ tí mùsùlùmí ta bùkátà sí tí ò yẹ kó máa wọ́n létí wa ní gbígbọ́ òun náà ni kí là ń pè ní àkídà sàhíhà so lábẹ́ eléyìí àwọn afáwa kọtíra tó pọ̀ láti lè yànnàná láti lè ṣàlàyé níta ń pè ní àkídà sàhíhà so ló fi dá pé lára topics tó yẹ ká mọ gbọ́ lásìkò yìí n tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn ni ẹlẹ́mìnira ẹni tọ́pìkì yóò need now àwọn kìnnì kan pa wọ́n pa àwọn èèyàn kan Palestine kìnnì kan ń pa àwọn mùsùlùmí kìnnì kan àwọn Israeli ń pa kìnnì kan àwọn kìnnì kan ń pa kìnnì kan kò sí tó ń fa gbogbo eléyìí tí kèfèrí fi ń borí àwa mùsùlùmí nígbà tá kí lásán yí àǹkan kò sí lórí ọkàn wa ni bó ṣe rí gẹ́lẹ́ nù sùdẹ́sìkì tọ́pìkì yìí mo kí àwọn àfáà wa tí wọ́n mú wàláyé wọ́n gba dáadáa lérò fún ọlọ́dọọdán wa àti ní àpapọ̀ wa lódìdí. Naam al-aqida tabagbogbo lóhùn al-aqida èdè lárúbáwá ni bó dẹ̀ dẹ́sí pé ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn nǹkan kan gbé gbólóhùn yìí wá àbó gbé ẹtúntún kan nínú àwọn ẹtúntún gbólóhùn yìí wá táwọn èèyàn mọ̀ ọ́n láyé àti mùsùlùmí àti kìsì everybody náà ló mọ̀ ọ́n náà ni al-qaida ẹ̀rí ẹgbà alqaida gbólóhùn alqaida yẹn nìyí ẹlòmíì tún sí ní tán pè ní alaqida kódà bí yẹn bá sọ kankan ní àkídà ńgbà nìyí wọ́n mọ̀ lé káàkiri ti a eléyìí lára àwọn alqaida bẹ́ẹ̀ sì ni lóòótọ́ kò jọra wọn àmọ́ tún súnmọ́ra wọn náà bákan náà. alaqida gbólóhùn lárúbáwá ni ó wá láti fi akidu gbólóhùn akidu a mọ̀ dáadáa bàbá tiẹ̀ mọ́ mi gbogbo kíbi àmọ́ níbi ètò ìgbéyàwó tí oníṣákídù nìkan ni ní olùṣákídù nìkan náà àpọ́n oníṣákídù ni àmọ̀yàn bẹ́ẹ̀ àbá ti ẹ̀mọ́ lárúbáwá mi àmọ̀yàn àmọ́ akídù nìkan <laughs> so akídù bìlàyín wàlúkọ́f wàdẹ́lì wọ́n máa ń lò fún arọ́bùtù ìtakókò nǹkan arọ́bùtù kátakókò ẹ̀ ká so nǹkan pọ̀ nígbà tí a sì nǹkan sínú aṣọ àwa ta kókó ẹnu aṣọ ni kí n ta fi sílẹ̀ kó má bàa dànù gbogbo tí yẹn máa ń ta kókó ẹ lọ wò dáadáa a fi ń bo nǹkan mọ́lẹ̀ ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni inna Allah la yu'akhidhukum bil-laghwi fi aymanikum walakin yu'akhidhukum bima aqadtumul ayman ọlọ́run ní àwọn àwísọ wóróworó tó bá jáde lẹ́nu yín látara ìbúra ọlọ́run ò ní mú yín sí ṣùgbọ́n èyí tí ẹ fi ta kókó lórí ọkàn yín ọlọ́run ò mú yín sí walakin yuakhidukum bima aqadtum al-ayman tó túmọ̀ sí pé àkídà àlàákìdù orí ọkàn ní máa ń bí orí ọkàn tá ta kókó nǹkan bó dẹ̀ dẹ́ pé wọ́n á máa lò ní orí náà ran àwọn àyè náà tó wọ́n á máa lò ní oríran àwọn ààyè lára rẹ̀ ni wọ́n á máa lò níbi ọ̀rọ̀ alboyor masail alboyor wọ́n máa gbọ́ al-uqud ń bẹ aqidu tijari business transact ó wà wọ́n máa lò bẹ́ẹ̀ òun ni ká make agreement ní wọ́n máa ń pè yín o ṣùgbọ́n tó bá ti di bí ọ̀rọ̀ ní ń pè ní ìgbàgbọ́ ní ń pè ní al òun ni ń ta ta kókó sórí ọkàn wa a fi nǹkan kan sọ́kàn àwa sọmọlẹ̀ ní tá a fi sọ́kàn tàbá sọmọlẹ̀ òun là ń pè ní akida àlẹ́ akida nù tọ́ ẹ wá ní tàbá sọmọlẹ̀ yìí lórí ọkàn wa nìyí ní tí sọmọlẹ̀ lórí ọkàn ìgbà míì a máa ìgbà míì a máa lórí ẹsẹ̀ pé khulubun nas aw khulubul ibad ọkàn ọmọnìyàn kò pa sófo níbi àkídà kò sí ọkàn ọmọnìyàn kan tó pa sófo níbi àkídà yóò ní nǹkan kan tó dì sọ́kàn yìí làwọn afáwọ́ fi sọ fún wa yìí pé ìtawọ̀ yẹn máa ń dì sọ́kàn a máa lọ báyìí àbí báyìí ó lè jẹ́ al-aqidatu as-sahiha àbí kó jẹ́ al alifasida alifasila ó jẹ́ ẹni tá a fi sọ́kàn tó dáa àbí kó jẹ́ ẹni tí yẹn fi sọ́kàn tí ò dáa bákan méjì ni ṣùgbọ́n ọkọ ọmọnìyàn yóò wá pàṣófò abadan kò pàṣófò kákan ni ẹ̀kan ẹni yìí ó wà empty ó wà devoid of belief kò sọ́kàn náà bẹ́ẹ̀ ni nǹkan tó mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò mọ̀ bẹ́ẹ̀ lórí ọkàn ni ọmọnìyàn tó bá ti bàlágà yóò ní tó ti sọ̀tàn tuntun tí a máa ń dì sọ́kàn bákan méjì ni ó lè da ó lè má da ó lè da sí pé ní a fẹ́ gbéyẹ̀wò ni àwọn nǹkan wo ló yẹ ká di sọ́kàn tó dáa gẹ́gẹ́ bí mùsùlùmí ní a fẹ́ gbéyẹ̀wò ni kò sẹ́ni náà tẹ́ẹ̀bì láyé yìí nínú ọmọnìyàn lọ́kùnrin lóbìnrin tí ò ní láti sọ́kàn kódà nílẹ̀ yorùbá yorùbá ní àwọn àkọ́yì àwọn àdìsọ́kàn tó le táwa náà mọ̀ kódà òmíì nínú àwọn àdìsọ́kàn yìí gan ó fẹ́ da yèèpẹ̀ sínú àgbọ́yé ìsìláàmù wa torí pé wọ́n bí wa mọ́ ni àṣà wa ni nílẹ̀ Yorùbá lẹ́sì máa gbọ́ wọn láwọn òkú wọn a máa wálé ńjọ́ àlàmísì ó sì rí bẹ́ẹ̀ lọ́kàn àwọn Yorùbá bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́sì máa gbọ́ wọn ní ńjọ́ tó máa bèbèjì bàbá àbèjì èyí tó dáa jù nínú aṣọ rẹ̀ yóò lọ mú wá wọ́n fi gbé wọ́n fi gbá wọn bèjì nílẹ̀ yorùbá lẹ́yìn tí mo gbọ́ tó bá bí ọmọ kókó tó bá dijọ́ kó mọ atari méje wọ́n fi ṣe tàníìkì fún nílẹ̀ yorùbá ni nílẹ̀ yorùbá lẹ́yìn tí mo gbọ́ wọn ní bólóyún bá jókòó àyèdá olóyún kọjá ká mọ̀ bà bímọjọ́ ọkọ mọ̀ bà bímọjọ́ wá gbogbo eléyìí àkídà yorùbá ni nílẹ̀ yorùbá lẹ́yìn pé ìlàfẹ́ kàjẹ́ mọ́ ó pọ̀ débi pé ìlú kọ̀ọ̀kan ní tìjẹ̀bú ní ti Kwara gbogbo olùkọ̀ọ̀kan ló ní kó wá mọ báwọn bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá bákan náà bẹ́ẹ̀ nílẹ̀ Ìgbò gbogbo onígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé bákan náà ni àwọn èèbó àwọn náà ní titi wọn àwọn náà lákìídà titi wọn níbàámu sí ọ̀rọ̀ kádàrá èèbó gbà yí pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ àfi kó dá sí pé nǹkan kan ló bì í. nítorí wá bí ní àwọn ìgbàpọ̀ lọ ni ọlọ́run kọ́ ló fà wọ́n ní effect ìlú ló bí tíọ́rì tó ń pè ní cause and effect ìgbópa ìpínlẹ̀ ẹ̀ bá tẹ́ bá fi lè rí bí tẹ́ bá wo ẹ̀yìn rẹ̀ ẹ̀ rí e tẹ́ bá tún wájú rẹ̀ ẹ̀ rí sí gbàgbọ́ òyìnbó nù àwọn nígbà ṣẹlẹ̀ sọ fún mi gbogbo àwọn ìyàwó rẹ̀ nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ wọ́n gbà pé kòkòrò kan kíní kan kíní kan ló bí kíní kan kẹ́míkà kan kíní kan kíní kan kíní kan ní táwọn bìlíìfù nìyẹn. a mùsùlùmá ní pẹ́ ọlọ́run lágbára fàálù lè máa yorí nítorí báwọn ọlọ́run ní máa ń ṣe bẹ́ẹ̀ ni àwa gbà pé ọkọ ìyẹn lè lọ́kọ kó níyàwó kó sì má bímọ ọlọ́dọ̀ wọn àwọn ò níyàn lára gbàgbọ́ wọn náà nù tí wọ́n náà lọ bẹ́ẹ̀ gàǹtì rẹ̀ rẹ̀ so lórí àti pé kò sí ọmọnìyàn kan tí ọkàn rẹ̀ tó pa sófo tí ò ní tán pè ní al-aqida kò sọ́kàn náà ṣùgbọ́n mùsùlùmí àkídà titi wa òun náà pè ní àkídà tó as lábẹ́lẹ́ ìjàmọ́ àti mọ̀ pé àkídà ó lè da ó sì lè má da àkídà ó lè lálàáfíà ó sì lè má lálàáfíà tọ̀ tàbí wọ́n sọ àkídà tó sọ ìhà àkídà tó wá lálàáfíà gangan kí ni táwa ń pè bẹ́ẹ̀ ẹ̀rí àkídà tó sọ ìhà ní kí à ń pè bẹ́ẹ̀ òun náà ni àwọn àdìsọ́kàn àwọn ń tá a gbọ́dọ̀ dìsọ́kàn tá a sì ní ní iyèméjì lórí ẹ̀ nígbà kọ̀ọ̀kan a ní fi doubtness balò àdìsọ́kàn níta àdìsọ́kàn lórí ọkàn wa tá à níyè méjì lórí ẹ̀ lórí kíni pé gbogbo ohun tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bá ti sọ fún wa bẹ́ẹ̀ ni àdìsọ́kàn àbí tánàbí sallallahu alaihi wasallam bá sọ fún wa àdìsọ́kàn àbí tí ẹnu àwọn sọ̀hábà bá kò lé lórí àdìsọ́kàn. Nǹkan pè ní al-aqidatu sahiha nìyẹn al-aqidatu sahiha òun ni ká ní àdìsọ́kàn ìpinnu lórí nǹkan kan òun náà ni ká ní ìpinnu lórí pé gbogbo nta bá ti gbọ́rò yẹn nínú al-Qur'an al-Karim nínú sunan nabiwa Muhammad sallallahu alayhi wa sallam àbí nínú ìpanupọ̀ àwọn sọ̀hábà eléyìí ni táǹpé ní al-aqidatu as kò jù bá lọ. nǹkan pè lẹ́nu tọ́ tá a bá wá ń sọ wípé al-aqidatu sahiha jẹ̀mọ́ kí ni ìbáṣepọ̀ rẹ̀ àti qulubul ibad pẹ̀lú ọkàn ọmọnìyàn àwọn afáà fún wa ní kọ́ídà kan láàrin yẹn kọ́ídà ni wọ́n máa ń pè ní kọ́ídàtú at-takhliya qabla at-tahliya kọ́ídàtú at-takhliya khalla yẹn ni wípé mùsùlùmí á fọ ọkàn wa tí ó mọ́ tí ó mọ́ lẹ́yìn tá a bá fọ mọ́ tán yẹn ni pé gbogbo ohun tó jẹ́ àṣà wa àwùjọ wa ìran wa nínú àwọn nǹkan tó jẹ́ àwọn àdìsọ́kàn nínú àṣà wa àṣoníkàlùkù èèbó ni ẹ́ lárúbáwá ni ọ́ òyìnbó ni ọ́ ni ó há kúrò lórí ọkàn rẹ pátápátá lẹ́yìn náà ó mọ̀ wá ṣe kí ni àtàlíyà táhálíyà ni pé ní tí kùránì bá wá wí tí súnà wí tó jẹ́ papọ̀ àwọn sọ̀hábà ó mọ̀ wá fi bẹ̀. kọ́ńdà yìí ó wà mùhímọ̀ jiddan ó pàtàkì fún wa ká mọ̀. tíyẹn bá mọ̀ ìsìláàmù rọ̀ lọ́rùn àti ṣe tíyẹn ò bá mọ̀ kò ní rí ìsìláàmù ṣe irú ṣe sí ló pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí jẹ́mọ́ bó láṣẹ gbalé nígbà tí èèyàn gbalé o rẹ́ǹtì ilé ẹni tó kó kúrò mẹ́ẹ̀ gan-an tìpátìkú kù ló fi kúrò mẹ́ẹ̀ ó wá kó kúrò mẹ́ẹ̀ lánàá the next náà ni pé àwọn ẹrù tí wọn náà wá rà àti kẹ́tàbí pé kọ́bọ́ọ̀dù àti tébù àti ṣíà àti gbogbo tó fẹ́ lò ó wá kó lọ sílé yẹn nìyí ó dá mi lójú pé ó ń là káyè kan ò ní ṣe báwọn ó dàbí ò sì lówó tí è péǹtì rẹ̀ kò ní kó lọ́lé yóò túnṣe tó bá wá túnṣe nínú àkótì ẹ̀ síbẹ̀ gbogbo dání yẹn ló kù ní tó gbogbo ẹ̀ àlòkù pampasì tàwọn ọmọdé rẹ̀ ẹ àjẹkù oúnjẹ rẹ̀ gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ wọn náà tún wá débẹ̀ ó báwọn kódà ẹran gan àwọn ẹran tí ó kọ bí olóńgbò olóńgbò yóò mọ̀ kéènì ẹ ṣẹ́rí cleaning ni nǹkan pé tẹ́kílíà nìyẹn sọ́tí tẹ́kílíà ni pé ká clean ọkàn wa lẹ́yìn náà nǹkan àbá wa fẹ́ kó síbẹ̀ ká wa kó síbẹ̀ ṣùgbọ́n nígbà tí yẹn bá wá da gbogbo papọ̀ mọ́ra wọn èyí tó kọ́ nílẹ̀ Yorùbá ẹbí àǹdílé wọn ìdílé olóògùn ni àbídílé ilé Ṣàngó àbídílé ọlọ́ya àbídílé eléégún àbóṣàpọ̀nà àbónígunnu àbónílù onídílé títí wọn tọ̀ ìyẹn tó ń gbé bọ̀ nínú ilé wọn náà ó sì gba ìsìláàmù náà nìyí ó sì ń gbé gbàgbọ́ ìsìláàmù náà síbẹ̀ gbogbo wa ń dára wọn àkídára ayọ̀ tí ó ṣẹlẹ̀ àkídára ayọ̀ yóò ṣẹlẹ̀ yóò sì ní rí ìsìláàmù ṣe bọ́lá ṣe fẹ́ ṣe léyìí ní ìṣesí ọ̀pọ̀lọpọ̀ lénìí láwùjọ ọmọnìyàn Sheikh Salih Uthaymin rahimahullah nínú àwọn àyè kan gbà tí wọ́n ṣe àlàyé nínú nínú uh, alqawl mufid wọn òun náà mú kọ́ ìdá qaidatu at-takhliya qabla at-tahliya eléyìí pàtàkì fún wa púpọ̀ yẹn ni wípé àyè pa àkídà ìsìláàmù papọ̀ mákìdà míì àyè papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lẹ́yìn náà jẹ̀mọ́ a tún máa mọ̀ wá pé tọ̀ àkídà ìsìláàmù tá a wá ń sọ yìí níbo láti wá rí síwájú eléyìí tá a bá ń sọ nípa àkídà as àwọn afáà ní ìran méjì ni àní al-aqidatu as-sahiha al-amma àdàní al-aqidatu as-sahiha al-khassa al-aqida as-sahiha al-amma òun ni gbogbo nǹkan tó bá ti wá nínú ọ̀rọ̀ ọlọ́run anábìwá muhammad sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwọn sahaba á dì sọ́kàn wa èyí ń kẹnu pọ̀ gbogbo táwọn pé ní islam lódìdí ìdí islam bá ti mú wá ni lórí ọ̀rọ̀ gbàgbọ́ ni lórí ọ̀rọ̀ ìjọsìn ni lórí ọ̀rọ̀ ìwà ni lórí ọ̀rọ̀ ìbálò ni gbogbo ẹ̀ pátápátá ká dì í sórí ọkàn ká sì gbàgbọ́ tẹ̀lé eléyìí la máa ń pè ní al-aqidatu as-sahihatu al ìrẹ́lẹ̀ kejì al-aqidatu as èyí ò ní kò ju bíi mélòó kan lọ kò ju mélòó kan lọ wọ́n ní òun náà ni tó wáyé nínú hadithi jibril alayhi salatu wasalam tá bá ti gbọ́dọ̀ máa ládìsí jibril kò pé méjì kò túmọ̀ sí pé jibril ò má dìísì ní ìwà bóṣánlá muhammad sallallahu alayhi wa sallam kódà gbogbo ń tánàbí sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa táwọn pè ní àdìsí ọ̀rọ̀ jibril ló dìgbà àtẹ̀yí tí ọlọ́run bá fi bá sọ̀rọ̀ tọ́ àmádìsí kan bẹ́ẹ̀ pé ní hadithu jibril orúkọ rẹ̀ ni gbogbo wa la kà á nílé ìwé at least secondary school á kà nínú tíra Nawawi òun là dísì ẹlẹ́ẹ̀kejì tí a fa àwọn Umar ibn Khattab radiyallahu ta'ala anhu tó sọ pé níjọ́ kan àwọn bẹ pẹ̀lú alábi sallallahu alayhi wa sallam nínú mọ́sáàsì Madina ìtọ́nà àlẹ́ iná rọ́jò arákùnrin kan wá bá wọn àdìsí náà pè ní àdìsí Jibril tẹ́rọ àdìsí Jibril ni ibẹ̀ ni wọ́n ti ń sọ fún wa ní tí a ń pè ní al-aqidatu as-sahihatu al-khassa. al-aqidatu as-sahihatu al-khassa a mọ̀ sọ nípa arkan al-iman àwọn òpó imani anabi sallallahu alayhi wa sallam jibril bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ya muhammad wa muhammad fa akhbirni adil iman sọ fún mi kí náà ń pè ní imani ìṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam wọ́n al iman an tu'minu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'minu bil qadari khairihi wa sharrihi eléyìí àkídà ni ó dáyàtọ̀ ẹ̀rí pé léyìí níṣekò níṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ ìwà ọ̀rọ̀ bá ṣe jẹ ọ̀rọ̀ bá ṣe mu ọ̀rọ̀ bá ṣe tájà kò níṣe pẹ̀lú rẹ̀ tó ti pé tí islam ń wá lódìdí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. àmọ́ àkídà wa mùsùlùmí lélẹ́yìí ìpìlẹ̀ àkídà wa mùsùlùmí òun náà nìyí. tó àpẹẹrẹ àlẹ́ àkídà tó sọ̀híyà àlẹ́ àmà ìyẹn kó tó pọ̀ sínú lára rẹ̀ òfin ìsìláàmù lórí bá a ṣe ń yáyàn lówó. ọlọ́ba Allah subhanahu wa ta'ala ya ọlọ́lẹ́yìn mùmí ní onígbàgbọ́ òdodo takullah ọlọ́ni ẹ̀pá ohun ọlọ́run wàdárù bàbá kìyàmínà rìbà in kuntum mu'minin ọlọ́ni ẹ jìnà sí ìmọ̀ gbowó èlé tẹ́ ẹ bá jẹ́ onígbàgbọ́ òdodo àkídà wa mùsùlùmí nìyẹn o àkídà ni yẹn ni pé a gbọ́dọ̀ dì sọ́kàn ìgbé kúrò lọ́kàn asọ́ni di kèfèrí ìgbé kúrò lọ́kàn asọ́ni di kèfèrí ọlọ́run sọ fún ọlọ́run ní wàhálà lọ wùlùbẹ́ wàhálà mọ̀ rìbá ọlọ́run wọn náà bá ṣe èrè látara òwò òun ṣe lẹ́tọ̀ wàhálà mọ̀ rìbá òun ṣe èlé lórí ìyá rẹ ni ní nǹkan òun ṣe léwọ̀ ó fà kídà lè èmi ò gbàgbọ́ o tó bá ti gbàgbọ́ yóò ti di kèsèrí nù ìyẹn wá lè gbàgbọ́ kó máa jèlé ẹ̀ṣẹ̀ rẹ̀ fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti yé mùsùlùmí ni áàfì mùsùlùmí alimọ́mẹ́n alimọ́sílẹ̀m náàfíìsùn ìmán mùsùlùmí ni àmọ́ àkídà rẹ̀ ó mẹ́hẹ̀ ọlọ́run wala taqrabu zina ọlọ́run ṣìnà ẹ jìnà sí àkídà wa mùsùlùmí nù mùsùlùmí ṣe ṣìnà bẹ́ẹ̀ ni torí pé òfin ọlọ́run ni kẹ́nìkan á ní èmi láti gbà tí mo ti délé ayé mi ṣe ṣìnà rí àmọ́ èmi ò rí léwọ̀ Ah, sórí ẹ kíyàn rí léwọ̀ kó ṣe é ó fúyẹ́ lọ́dọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ fúyẹ́ lọ́dọ̀ Ọlọ́run ju pé èèyàn ò rí léwọ̀ kò wá ṣe é Sunday torí pé òfin ẹni tó ṣe léwọ̀ ó ṣe dọ́lọ́ ń pè ní àkídà ó ẹ̀rí ó ṣe léwọ̀ rẹ̀ dọ́lọ́ ń pè ní àkídà ó gbà wọlé ẹ̀ wá rí ohun tó ń lówó gbà bẹ́ẹ̀ kò gba asúlà àkídà kò gbàgbọ́ nù ó tàn ìsìlámù rẹ ti bàjẹ́ sàpẹẹrẹ eléyìí pọ̀ ní Al-Qur'an al-Karim jẹ́ pé gbogbo àtàwọn bá ti ń gbẹ́ pé qala Allah ọlọ́run wí báyìí qala Rasulullah sallallahu alaihi wasallam anábì sọ báyìí hàdà fìlù sọ̀hábà àwọn sàábẹ̀ ohun tí wọ́n ṣe lélẹ́yìí o hàdà qawlu sọ̀hábà ọ̀rọ̀ àwọn sàábẹ̀ lélẹ́yìí o jẹ̀mọ́ àkídà mùsùlùmí ó ń bẹ níbẹ̀ tábà sọ nípa àkídà tó sọ ìyá àlàámà òbẹ̀mẹ̀ àgbọ̀dọ̀ gbélé yé dáadáa ó pàtàkì pọ̀ tábà ń sọ̀rọ̀ àkídà tó ní ṣe pé kì í ṣe ọ̀rọ̀ ìmánì nìkan ìmánì ẹ̀rí ọ̀rọ̀ ìmánì ń bẹ nínú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ islam ń bẹ nínú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkìláàkù ọ̀rọ̀ ìwà ìwà ó ń bẹ nínú ọ̀rọ̀ àkídà òun ló gbàgbọ́ ni àbí kéèyàn parọ́ á kéèyàn sòdodo torípọ́lọ́ ní ká sòdodo tó ti ọlọ́ọ̀ ní ká sọ tó ká sòdodo ni àkídà mùsùlùmí ni ká má parọ́ àkídà wa mùsùlùmí ni ká lámàá náà àkídà wa mùsùlùmí gbogbo àwọn kan wọ̀nyí nǹkan tó pàtàkì pọ̀ ni ṣùgbọ́n ẹlòmíì látara àìsí ọ̀rọ̀ gbọ́yé wọ́n rìsíìtì ọ̀rọ̀ àkídà nìkan ṣoṣo sí tí wọ́n ń pè ní arikanul islam tí má ti pè ṣahada tí má ti ń ké wákàtí márààrún tí mo ń gbààwẹ̀ ramadan ah ó jù bẹ́ẹ̀ lọ wàláyé ó jù bẹ́ẹ̀ lọ in fact àwọn eléyìí gan lè bàjẹ́ ó lè ní ààyè látara ìmójútó àwọn nǹkan mi nínú àwọn ọ̀rọ̀ tó jọ̀rọ̀ àkídà tó lè lè sí pé àwọn àwọn ẹni àná àwọn sálàfù wa orúkọ tí wọ́n máa fún àkídà a máa yàtọ̀ nígbà míì ìgbà míì wọ́n máa pè ní súnà tí wọ́n sì gbà lérò àlẹ́ àkídà àlẹ́ àmà tọ́ba ti gbọ́ asúnà ẹ̀rọ pé táwọn mọ̀ ní súnà bí àrùn pákó bí à ń ṣe ẹ súnà náà nìyẹn náà tó kọ́ bára bídíà ìdàkejì bídíà wọn á ní súnà ni ṣùgbọ́n táwọn pè ní asúnà wọn a gbà lérò àlẹ́ àkídàtú àsọ̀híhàtú àlẹ́ àmà yẹni pé gbogbo dánábí wa muhammad sallallahu alayhi wa sallam tó mú wa fún wa nínú ọ̀rọ̀ nínú iṣẹ́ àmọ́ ìgbàlérò bẹ́ẹ̀. òní umar bin khattab radiyallahu ta'ala anhu tó fi sọ pé man taraka sunnata man taraka as-sunnata kafar ẹni bá gbé súnà jù sílẹ̀ ó tàn dídí kékeré kí súnà o kì í ṣe súnà pákó kì í ṣe súnà nǹkan ọmọ yà nígbà tí ń bẹ lórí inú o súnà tó ń sọ ń bẹ̀ náà ni pé al-aqidatu as-sahihah al-amma bí ẹ bá ilẹ̀ gbé jùlẹ̀ tó ń ti di kékeré tó mọ̀ jẹ́ lára kí ni usulu din ìpìlẹ̀ ẹ̀sìn wa lórí eléyìí àwọn afáwa kọ tírà púpọ̀ lórí ẹ̀ tí wọ́n mọ̀ pé súnà ní àkídà ọ̀rọ̀ odidi ẹ̀sìn wọ́n mọ̀ pé ní súnà yẹnu yẹlòmíì ibi tẹ́lòmíì kórè àwọn alùsùnà dé ó tún kórè àsúnà gan orúkọ ẹnìkan ní láìpẹ́ yìí náà ni tẹ́bá náà ti ní iwájú mọ́tíláṣí wa wọ́n ní à ó láfa lòun àfáàsùn náà ní abáfà bídíà à ó lóun èṣe òun èṣe àlùsùn náà tí ó bá ti wá já àlùsùn náà ó jà lùbí díà ni torí pé wọ́ọ̀dà náà pósìtì ni bí ìbá ti jọ́kùnrin yóò jọ́bẹ̀ ni jọ́kùnrin náà ní jọ́kùnrin jọ́bìnrin náà ní jọ́bìnrin bó wọn ti yẹ ókè ọkùnrin bìnrin àbí ìwọ papọ̀ nù kò tó fẹ́ gbà náà ọkùnrin kò tó fẹ́ gbà mo wá sọ fẹ́ ni èyí pé kí náà ń pè ní bídíà òun ní bídíà làwọn tó máa ń jóògùn àwọn afáàtà máa ń woṣẹ́ olóòrè ṣàfà báwọn ẹ ò tíráì ẹ ò tíráì àmọ́ nǹkan <laughs> ń pè ní bídíà ni ká ṣe ntànàbí ò ṣe nínú ẹ̀sìn ká sọ ntànàbí ò sọ nínú ẹ̀sìn ká gbà wọlé ntànàbí ò gbà wọlé nínú ẹ̀sìn. ṣé o lè ṣe ah olóhùn lè ṣe yún nǹkan ní súnà olóhùn ti dálù súnà náà nù ẹ wò kábàá so wípé ọmọnìyàn nígbà míì àdúgbò máa jẹhìn ọmọnìyàn máa gbógun ti ní tí ò bá mọ̀ àwọn míì ti ní gbogbo wa ní kíni àálù súnà má dàpọ̀ gbogbo akọ́lá àálù súnà àwọn súnà mara wọn. àwọn alùbídà náà nìyí àwọn náà mara wọn bábá tẹ ń kiri àwọn ní kí alùsùnà àwọn afáwọn wa tipẹ́tipẹ́ wọ́n ti kọ àwọn tíra tí wọ́n pè ní asúnà asúnà asúnà tẹ ẹ bá ti tíra yìí ẹ ní rí ọ̀rọ̀ àlùbàlà bẹ́ẹ̀ o ẹ ní rí ọ̀rọ̀ pákó bẹ́ẹ̀ o ẹ ní rí ọ̀rọ̀ gbogbo táyì máa ń pè súnà àwọn nǹkan ni ẹ ní rí ń bẹ níta ìmọ̀ bá ń bẹ̀ òun ni tí a ń pè ní àwọn ìpìlẹ̀ ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ mọ̀ pé ń pè ní súnà àmọ́ túmọ̀ sí ìpìlẹ̀ ẹ̀sìn bákan náà tábà tó ń sọ àkídà àlàkídà wọn a máa lo gbólóhùn àtọ̀hídì fún tábà lo gbólóhùn tọ̀hídì fún àkídà yóò máa túmọ̀ sí àwọn ẹ̀tọ́ lọ́hùn sangiliti náà pè ní tọ̀hídì ẹ̀tọ́ ọlọ́run sángírísì nígbà mo sórúkọ ọlọ́run ìròyìn ọlọ́run ṣíṣe ọlọ́run agbára ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run táàfọ́ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo eléyìí wọ́n á pè ní kíni àtàwíìd so tawhid àkídà ni ó di ẹlẹ́kẹta alákọ̀ọ́kọ́ àkídà ẹlẹ́kẹjì àsúnà ẹlẹ́kẹta àtàwhid gbogbo lè tàn sọ yìí ó ní ìtọ́ka lọ́dọ̀ àwọn sọ̀hábà àwọn mùsùlùmí àkọ́kọ́ ó ní ìtọ́ka lọ́dọ̀ wọn bákan náà tún máa lo gbólóhùn àṣẹríyà ṣẹríà nǹkan kò ni ọ̀nà àti gbàdódò tá a fẹ́ lọ pọnmi tá a fẹ́ mu òǹgbẹ́ngbẹ́ wá ọ̀nà táwa gbà lọ tí ò sí ọ̀nà míì láti lè gbà lọ ọ̀nà pè ní ṣẹ̀ríà so ọ̀nà àti gbàdébi tá a ti mu omi ẹ̀mí omi ìyè tá a fi yè láyé tá a yè lálọ́ kìyàmọ̀ nígbà pé ṣẹ̀ríà nù tó bá wá rí adájọ́ pé ní tí Islam mú wá lódìdí òun náà nù àkídà náà ti nìyó náà ó di orúkọ mélòó ó di mẹ́rin àlàkídà àsúnà àtẹ̀wìd àṣẹríyà wọ́n tún láwọn kan mìíràn máa ń lò gbogbo eléyìí ló ní tọ́ka sí lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àwọn sálàf tí wọ́n kọ tíra lórí ẹ̀ jantirẹrẹ tíra tí wọ́n kọ tíra ní tí wọ́n lè yí sánàbí òsì láyé mọ́ná ti kọ́ kì í ṣe orúkọ ìgbàlódé ṣùgbọ́n àwọn kan délé ni wọ́n gbógun ti gbólóhùn ọ̀hún fẹ́ ká máa lo gbólóhùn àkìdà àwọn fẹ́ ká máa lò ó wọ́n ti gbé lóhùn yẹn nìyí ó ń tè ní wa àkídà torí pé àwọn orientalist wọ́n ti táàgì àwọn mùsùlùmí tó níkan ṣe tó nífẹ̀ẹ́ ọlọ́run tó nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ pé òfin ẹ̀sìn wọn wọ́n ti táàgì wọn ní radicalist tó wá níbẹ̀ àwọn náà wá ní ẹ ẹ̀dẹ́ ká pààrọ̀ gbólóhùn àkídà ẹ̀dẹ́ ká pààrọ̀ gbólóhùn tawhid ẹ̀dẹ́ ká pààrọ̀ gbólóhùn sẹ̀ríyà ẹ̀dẹ́ ká pààrọ̀ gbólóhùn àdín òṣòlù dín ká máa lọ gbólóhùn kíni alifikiru alislami islamic thought In terms ntọ́lọ̀ yunifásitì nìyẹn fún àtọ́jú islamic studies one eh, is eh, islamic thought one oh one islamic thought three oh three research yẹ kó wà lórí islamic thought kó wà lórí àkídà wọn fẹ́ sọ àwọn ìṣẹ́ alákìídà o àwọn èso oníṣẹ̀ríà o àwọn èso oníta òhídì o àwọn mọ̀lẹ́ àwọn ọmọ tí àwọn rẹ̀ tálísì bí sínú islam àwọn nìyẹn wọn abọ́ sí dá islam láàmú nìyẹn wọ́n á ní alifikru alislami islamic thought so àwọn tó bá wá jíndò níbi ìròrí yìí náà wọ́n ń pè wọ́n ní alimofakiru alislami àwọn abẹ́ ìlọrin pé kí ni tẹ́ ń ronú wọn láwọn tó ń ronú nípa islam ẹ dákun kí ló ṣe islam kí ló mú tẹ́ wọn ronú nípa rẹ̀ <laughs> kí ló mú lára àwọn àdánwò wọn nìyó tó fi torú ẹ̀ pọ̀ táwọn náà ń lò láwọn ìṣẹ̀lẹ̀ hajj alhadisa alkhadisa àwọn modern More modern terms tí wọ́n lò láti lè fi wọ́tà tán pè ní àkídà wa mùsùlùmí. jẹ́mọ́ eléyìí ló gbé sí pé abùkátà àkíyèsí tó pọ̀ dáadáa gbogbo àwọn bàbá bàbá màmá màmá àwọn alágbàtọ́ àwọn àfáàlẹ́ kéwú àwọn tíṣà léèwé gbogbo apáta àkídà sọ̀híhà abùkátà sí jọ torí pé òun ni àsáàsù dìín òun ni ìpìlẹ̀ ẹ̀sìn wa òun ni foundation ẹ̀sìn gbogbo ilé tó ń kọ́ láyé yìí wọ́n mọ lórí foundation ni bí èèyàn bá kọ́ lélẹ̀ láì ní foundation ìrí ó wo atẹ́gùn ó gbé dànù yóò ní foundation so foundation islam rẹ òun náà ni al-aqidatu sahiha òun ni àdìsọ́kàn rẹ tó lálàáfíà tó tó bá gbé tí àwọn agbésọ́kàn bá wá lálàáfíà jẹ̀mọ́ islam rẹ bálabàlá ni o balabala rédèrèdè jákujá ó sẹ́ tẹ́lómi nìyí tẹ́ bá gbọ́n tẹ́lómi sọ lẹ́nu tó fi wù yí pé á ah, ẹfẹ́ kẹ́ni yìí kẹ́ ẹ tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn fún kó tiẹ̀ mọ̀ náà yóò wá yí ó tọ̀wọ́ wá yí yóò yí bí bí pọ̀nmọ́ erin yóò yí gan bẹ́ẹ̀ bá ṣe ń yí sí bí yóò mọ̀ yí sọ̀hún bẹ́ẹ̀ bá ṣe ń sọ lé yóò mọ̀ dá gbọ́ ẹ̀rú ẹ̀wọ̀ ah, ẹ̀kan pàtì ni máa ti yàn sọ yí pé kò sí èdè tí yóò lè fi kírun tó yẹ pé yorùbá ni ọ́ fi yorùbá kírun tó yẹ pé ibo ni ọ́ fi ibo kírun tó yẹ pé ègùn ni ọ́ fi ègùn kírun wọ́n bẹ̀ lẹ́jẹ̀ gúnlẹ̀ yorùbá náà fi ń kírun ọlọ́run ló tóbi gbogbo ọpẹ́ tó olúwa gbogbo ọpẹ́ tó olúwa láàrin ọba àjọkẹ́ ayọba àṣàkẹ́ ọ̀run wọ́n sọ àlàáfíà fún yín àlàáfíà fún yín gbogbo àti ń sọ àwọn olórúkọ káà ń sọ Abdullah táǹsọ̀ Abdulrahman táǹsọ̀ Aisha táǹsọ̀ Khadija yorùbá rẹ̀ làwọn ń pọ̀ mọ́ títí wọn. ọmọ ẹlẹ́mìí gúngún ta ni yẹn Aisha nù Aisha ló ń pè ó ọmọ ẹlẹ́mìí gúngún ó ń pa Aisha nù àwọn pè é pé a subhanallah akídà náà ni o tó wọ́n ṣe ọ̀rọ̀ ọlọ́run gbọ́ yé tọ́lọ́run ní ìjọ kọ̀ọ̀kan tó wọ́n tó wọ́n náà jìṣẹ́ sí òun náà bílísánì kínní kó mi yìí tó bá ti wá rí bẹ́ẹ̀ ìjọ títí wa ìjọ yorùbá ni wá yorùbá náà láwọn fi kírun jẹ̀mọ́ kò wá sí ń tẹ́lẹ̀ wí kò sí ń tẹ́lẹ̀ sọ́ọ́ àti tí yóò bá kú sún ọlọ́run lókù wọn ò sì náà ti yí padà àkídà nìyẹn o ẹ dákun tó tọ̀ lọ́hùn kéèyàn á fẹ́ lẹ́yìn kó fi ṣègbésí ayé ẹ̀ tó fi kúrò láyé báwo ló báwo ló ti fẹ́ bọ́ lọ́hùn ó kìlọ̀ fún thirty years lórí irọ́ ó bẹ̀rẹ̀ fún forty years lórí òdo bó lè ṣe bẹ́ẹ̀ irú ẹ̀bẹ̀ ìwà pọ̀ nínú àwọn àdìsọ́kàn tí ò dáa ìta àti gbọ́dọ̀ mójútó ọkàn wa nìyẹn ká mọ kí la fẹ́ dìsọ́kàn kí ni ó yẹ ká dìsọ́kàn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna fil jasadi mudgha ó ní báàsì kan bẹ lára idha salahat salaha al jasadu kullu tí báàsì ń bá lálàáfíà gbogbo oríkèéríkèé ara wa alálàáfíà wa idha fasadat tó bá fi lè bàjẹ́ subhanallah gbogbo ara náà kan yóò bàjẹ́ ara nìkan kọ́ kódà fasadàlì amalu kulluhu tó ní pé ìzà fasadàlì jasadu bí ara bá ti lè bàjẹ́ fasadàlì amalu kulluhu iṣẹ́ náà bàjẹ́ nù torí pé mọ̀ bú ni yàrá fásidé fọwọ́ fásidé bẹ́ẹ̀ ni níta bá mọ lórí ìbàjẹ́ ìbàjẹ́ náà ló bì í tánàbí sọ fún wa nìyẹn lórí ọkàn wa sọdọ́dọ́ pé lára àǹfààní kíyàn lákìídà tó lálàáfíà ni pé ìyẹn á solid foundation nínú ẹ̀sìn Islam ẹ̀ bí wúro bá wá bí wọn wọn bá wá kò ní gbé lọ ẹ wo aṣẹ́gun tó ń fẹ́ ẹ wo òjì tó ń fẹ́ kátàkùn bá fẹ́ gbà mí báyìí yóò sì máa gbé tẹ́ǹtì yóò sì máa gbé mọ́tò kò sì ní gbélé torí pé lè ní solid foundation ó rẹ̀ pé àwọn atẹ́gùn mi tún bẹ náà nìyí mọ́nà wà fi ṣàdánwò yóò gbélé yóò gbé èèyàn. tó jẹ́ mọ́ ìmójútó àkídà tó lálàáfíà fọkàn wa ká fọkàn wa jẹ yóò jẹ́ kí ọkàn wa kó wà solid kó strong bẹ́ẹ̀ bá gbé tiẹ̀ dé tó sọ wóróworó kò ní kó wa lọ bí yẹn gbé tiẹ̀ dé tó sọ wọ́nàwọ́nà kò ní kó wa lọ ẹ wo tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ wo ó mọ̀ gbá ohun yẹn kan lọ àwọn kan wò sùsùn wọ́n dìde wọ́n gbógun ti súnà wọ́n ní gáàbò sínú ìsìláàmù àwọn kan lọ ọlọ́run ní kó kàn wá ní alhamdulillah àwọn tó lọ náà ní kọ́lọ̀ kó bá kó wọ́n padà tó gbé àwọn kan lọ àwọn kan dìde nílẹ̀ yorùbá yìí wọ́n nínú wákàtí márùn-ún kò sẹ́rí fún inú dájí inú rọ̀lẹ́ ni ẹ́ ẹ̀bìnigùdú ìwà ni àsọ́ọ́lì ni wọ́n dẹ̀ mẹ́rin wà ní kùránì nílẹ̀ yorùbá yìí náà ni ọ̀nà lọ àwọn kan ní fẹ́ràn kò sí nítorí rẹ̀ àwọn tó mú tí wọn náà wà oríkàlùkù wá ń sọ títí ẹ̀ wúruwúru wárawàra àwọn kan ní àfa àwọn ọlọ́wọ́ àwọn ni báwọn bá ti ráfa àwọn àti rí ọlọ́wọ́ àwọn àfa náà wá fún wọn lánkàlí kí wọ́n porúkọ rẹ̀ wọ́n ní wọn yá máa búbù yá máa búbù yá máa bú máa búbù lórúkọ àfa àwọn kan nìyẹn jẹ̀mọ́ alihamudulilayi ọlọ́wọ́n adúpẹ́ o tó fi lè ṣàdánwò fún wa ara àǹfààní kí àkídá yàn kó wà sọ́lìdì nìyẹn tákìdá bá lálàáfíà jẹ̀mọ́ kò sí gbogbo ìyìn àfa àti ó mọ̀ wá tí ó gbé eléyìí jẹ́ nínú àwọn àkíyèsí àti nínú àwọn àǹfààní tí àkídà tó lálàáfíà máa ń fún ni. bákan náà bákídà bá lálàáfíà dẹ̀mọ́ ọlọ́run ó tẹ̀wọ́ gba iṣẹ́ rere tá a bá ṣe bójú ilẹ̀ kó kéré mọ́ bójú ilẹ̀ kó pọ̀ sí iṣẹ́ rere ni ó ní ṣe pẹ̀lú gbàgbọ́ ni ìjọsìn ni ìwà ni ìrànlọ́wọ́ ni ọlọ́run ó gbà látara kí ni àkídàtú àsọ̀hìhà torí pé iṣẹ́ rere tá a bá ṣe tá a ṣe é tá a mọ́ lórí àkídà tó lálàáfíà ọlọ́run bò nígbà ọlọ́ni yẹ́mu yàrá ọ̀nàlẹ́ màláìka ọlọ́ni tó tí àwọn tí wọn ò ní àkídà tó lálàáfíà asọ́fún wa kò sẹ́ńtò lákìdá o ó lè dá ó lè mọ́ dání èyí tó bá ti wá dání ní jẹ̀mọ́ ó ń ọ̀tọ̀ ọlọ́run ni ọlọ́run mú lọ́tà ọlọ́ni ẹ̀rí ń dọ́ sí àwọn àwọn òbí lè jẹ́ àwọn tí wọ́n ṣẹbọ sọ́lọ́hun àwọn tí wọn ò sin ọlọ́hun lọ́kan ṣoṣo kígbàgbọ́ wọn ò lálàáfíà nígbà tí wọ́n mọ̀ rí àwọn màláíkà táwọn màláíkà mọ̀ yọ sí wọn nígbà tí wọ́n máa múra àti kúrò láyé tí wọ́n pò kakú màláíkà mọ̀ ní láàbò ṣọ́ kò sí ìdùnnú fún yìí o ọlọ́ni láàbò ṣòro ọyọ ọmọ ilé nílé mojúri ní ọlọ́ni àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ fún wọn nírò pé kò sí kíni kò sí ìdùnnú fún yín ẹ kò sóore fún ẹ ní good news lọ́dọ̀ wa wọ̀yẹ̀kùn ló nà hijra mahjura bẹ́ẹ̀ ṣe rí ni kò sóore kankan tẹ́ mọ̀ retí ẹ alhijru alqati yẹn ni pé gbogbo tẹ́ ṣe pátá wọ́n ti kúrò tiẹ̀ kò sóore kan tẹ́ rí àǹfààní rẹ̀ láyé àbí tẹ́ rí nínú sàárè waqadimna ila ma amilu min amali fajalnahu haba masura ọlọ́run ilé yìí náà gbogbo tí wọ́n ṣe níṣẹ́ nínú wà dáadáa ó kírun ni ó gbáwẹ̀ ni ó yan zaka ni ẹ́ nínú ó ràn yàn lọ́wọ́ ni ẹni sunkún rẹ̀ lẹ́kún ni nínú wà dáadáa nìyí ṣùgbọ́n àtidó lálàáfíà ọlọ́run ní àbá àmọ̀ tó rọ̀ ẹ̀ kò ní badálì kìyàmà atẹ́gùn ìgbà tí atẹ́gùn bá gbé lùbọ́ dànù ni bẹ́ẹ̀ ni àyà kan lélẹ́yìn ọlọ́run kọ́lù ọlọ́run wà nábì sọ̀rọ̀ mọ́ sọ fún wọn àǹfẹ́kù tọ́wọ́ àánú àwòkárì ha sọ fún wọn kí wọn ná sójú ọ̀nà òun ọlọ́run kí wọ́n ná bó wọn lọ́run ṣe fẹ́ tọ́wọ́ à ń kan ná wílílì kan ná sọ́lọ̀ pẹ̀lú ìdùnnú pẹ̀lú ìyọnu àwòkárì ha, àbí kò tiẹ̀ wọ́n ná àmọ́ wọ́n ná lágídí ọlọ́run ní sọ fún wọn o lẹ́yìn taqabbala minkum ọlọ́run ní gbogbo tẹ́ ẹ bá ná òun ọlọ́run ò ní gbà ẹ bọ́ o kí náà ṣe ntí wọ́n ná sójú ọ̀nà ọlọ́run ó kọ́ mọ́ṣáláṣí ni ó kọ́ kínní ni ó kọ́ kínní ni ó ràn lọ́wọ́ ni ó wù ú láti ṣe bẹ́ẹ̀ ni kò wù láti ṣe bẹ́ẹ̀ ó ṣàn ṣe dáadáa níta gidi ní ti ìdùnnú ọlọ́run ni lẹ́nu láyéláyé òun ọlọ́run yutaqabbala minkum ọlọ́run wọn náà nígbà kí ló dé innakum kuntum qawman fasiqin torí pé ẹni tó ti yapa òfin ọlọ́run nìyí. wa ma mana'ahum an tuqbala minhum nafaqatuhum ọlọ́run ní kò sí nǹkan tó wá kọ̀ fóun ọlọ́run láti má tẹ́wọ́ gba ìná wọn tí wọ́n ná gbogbo ìdààmúdààbò tí wọ́n náwó lé lórí ọlọ́run ní kò sí nǹkan tó fa illa annahum kafaru billah wa rasulih ọlọ́run ní kò sí tó máa jù wípé wọ́n ṣaláì nígbàgbọ́ sọ́lọ́run lọ àtòjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam jama wọ́n ná wọ́n fara ná wọ́n fẹnu ná wọ́n fi dúkìá ná ṣùgbọ́n àkídà wọn ń kọ́ kò lálàáfíà wọ́n pọ̀n ní sínú àpẹẹrẹ ọlọ́ni wọlé yẹ tún náà sọ̀lá ẹ̀ka ilẹ̀ wa ọmọkù sálá wọ́n máa ń kírun gan-an wọ́n máa ń kírun òròjú fọ́lọ̀ ni tìpátì kúkú náà fi ń kí fọ́lọ̀ wọ́n kí ní tìfẹ́ ní tìjọsìn fọ́lọ̀ wàlá yóò fi kú náà ilẹ̀ wa ọmọ kárìhùn bí wọ́n bá sì nánà nìyí wọ́n nà á pẹ̀lú gíní pẹ̀lú ìkọ̀ orí ọkàn wọn ò yọnu sí tí wọ́n ná lọ́kàn ṣùgbọ́n àwọn èèyàn rí wọn pé wọ́n náwó dẹ̀mọ́ káwo pàtàkì tí àkídà tó lálàáfíà tó ṣe fún ni lórí pé bíyàn bá lákìdà tó lálàáfíà wàláhì tí ò bá ná ju one náírà lọ yóò gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ó sì pọ̀ ọlọ́run ló mọ iye bí ó sì wá pọ̀ sí bẹ́ẹ̀ ni lóòótọ́ ọlọ́run ní mọ̀ jáhàdìl hasan falahu ashura amthaliha ọlọ́run ẹni bá ṣe dáadáa kan yóò gba ìlọ́po mẹ́wàá anabi sallallahu alaihi wa sallam nínú hadith ó ní man hamma bi hasana fàláwà ṣe àmìsàlìyà ó ní ẹnikẹ́ni tí ó bá gbèrò àti ṣe dáadáa ní ìgbèrò tó ti tẹ̀wọ̀n man hamma bi hasana kutiba lahu aṣọ àmìsàlìyà wọ́n kọ dèédé mẹ́wàá rẹ̀ fún wọn ni ìlà àdìhàfin ìlà àdìhàfin ìlà sábẹ̀ mí àdìhàfin ìlà àdìhàfin kẹsìrọ̀ yóò lọ sọ́nà seven hundred lọ síbi tí ò wá níye ó ti pẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá ṣe fàníyàn ṣe sí. jama ilé ìwé gẹ̀ẹ́sì pé àkídà tó lálàáfíà wàláyé kọ́nà bá jogún ẹ̀ fún ni kódà ẹ̀rẹ̀ lómi gan tó wà jẹ́ náà láì ní iṣẹ́ rí nínú Sahih Bukhari wọ́n padì sìkan náà àdéhùn bìtọ́kọ̀ bìtọ́kọ̀ ìpàǹtò bẹ́ẹ̀ ni káàdì àwọn èèyàn kan ó gba káàdì yìí yẹn ni pé wọ́n fi káàdì márùn-ún míì kan àwọn ìtàn kúrò nínú nọ́bọ́sínà jẹ́nà mọ àmàlò kọ́tùn wọn ò ṣiṣẹ́ kankan káàbà ń ṣiṣẹ́ wọn ò kínu wọn ò gbàwẹ̀ wọn ò yẹn zàká ṣùgbọ́n látara àkérè àṣàṣìyà tó wà tó wà fún wọn wọn dẹ̀dẹ̀ àlùjànnà lára kíyàn lákèdà tó lálàáfíà nù jẹ̀mọ́ nígbà tíyàn lákèdà tó lálàáfíà ó gbà síláàmù ó gbà á bó ṣe kó gbà ó sì jókòó sórí ọkàn bó ṣe kó jókòó sórí ọkàn ikú bá tó ikú bá mú lọ tó bá kú èyí ìrún kò kí èyí àwẹ̀ kò gbà èyí ìsàká kò yàn ó ń tọ̀ ọ̀hún yóò wá Jánnà pẹ̀lú ògùn ọlọ́wọ́ tó bá láwọn kùdìẹ̀kùdìẹ lọ́rùn ọlọ́run mọ́ ṣàmójú kúrò ní lára tó lọ́run mọ́ ṣàmójú kúrò fún mùsùlùmí nù lọ́jọ́ àlùkìyàmọ̀ tó bá lọ́jọ́ àlùkìyàmọ̀ bí mùsùlùmí bá ṣe zìnà tó jalè tí ò tọrọ tútúrọ́ kó tó kúrò ń kó tó kúrò láyé bọ́lọ́wọ́ bá fi ara jẹ́ o yóò fi jẹ́ o bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjìyà fi jẹ́ ni fúngbà díẹ̀ ni látara àdìsọ́kàn tó lálàáfíà rẹ̀ ọlọ́wọ́ padà artisanal náà nù. tọ́ tó bá sì wo ọlọ́run nìyí ó tún lè mọ́ fìyà jẹ́ bẹ́ẹ̀ ni bó ti ọlọ́run fi láyé. látara pé ó sì jìnnà ẹ àbọ̀lọ̀ ń fi àárẹ̀ ó fi jẹ́ àláyé látara pé ìmọ̀ mutí ó ṣe jìnnà ó lọ kó àrùn kò gbóògùn ìyẹn ló wá nọ́ọ̀sì títí títí títí títí ọdún mẹ́wàá tó fi kú tó bá wu ọlọ́run ọlọ́run lè fìyẹn ṣe ìyá rẹ̀ láyé mi alẹ́kẹ́mọ́ kò ní jẹ̀yà. ìyẹn ni àfáà wa tí mi rahimahullah fi sọ pé ó ní hajatul abdi ila risala ó ní ẹ̀rí bùkátà sí ọmọnìyàn tá bùkátà sí tírà ọlọ́run òfin ọlọ́run àzọmú bíi kẹ̀sí mi ní hajatil marid ìlà kejì ní ọ̀pọ̀lọpọ̀ ó ju ní tí aláàárẹ̀ ti bùkátà sí dókítà lọ. ẹ̀rí ọ̀rọ̀ ńlá ni o ọ̀rọ̀ ńlá gidi ni so eléyìí jẹ́ nínú àwọn àkíyèsí fún wa nítorí àsìkò náà bákan náà jẹ́ mọ́ ẹ wá rí àkídà wa mùsùlùmí ẹ bá sọ fún wa òun náà ni àkídà tó wà sọ̀híhà ó sì yàtọ̀ sí gbogbo àwọn àkọ́yìlì tó ń bẹ láyé pátápátá. alákọ̀ọ́kọ́ àkídà wa mùsùlùmí àkídà tó mọ́ ni ó mọ́ kanga bẹ́ẹ̀ ni àyíyí padà ó mọ́ torí pé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́run ti dáàbò bò. àkídà tánàbí ní sallallahu alaihi wasallam tó fi kú òun làwa náà ni. ìta àbákùrì ní òun náà ni làwọn náà ní èyí táwọn sàhábà ní òun ni mùsùlùmí náà gbọ́dọ̀ ní tó ti yé ẹ àkídà àwọn àfà ó gbọ́dọ̀ ju àkídà sí iṣẹ́ àfà lọ àkídà àwọn kìnìkan ń rárá kò rí bá wọn àkídà àdìsọ́kàn wa bákan náà ni ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì àkídà àwa mùsùlùmí àkídà àwa kílẹ̀ kò sí rújú ń bẹ̀ ó sì rọrùn ọ̀ìtàn ẹ̀yà tó lọ ẹ̀rọ. àkídà àwọn mùsùlùmí ó simple bí àpẹẹrẹ jẹ̀mọ́ ìdákun mélòó lọ́lọ́ mélòó ni ọlọ? Ọkan ni kúlíwò Allah ahad ìdákun níta sọ yìí ọ̀nà wo ni pòfẹ́sọ̀ fi lè gbọ́ yé ju tiwa lọ tó máa ní no àti pòfẹ́sọ̀ mo gbọ́ yé jù lọ kí ni gan-an kúlíwò ahad. tó ti yé muhammad sallallahu alaihi wa sallam anabi wa ni anabi ni ananabi lánàbí yaba àdí olóhùn lànàbí anabi kò tún wáyé lẹ́yìn wọn ẹ dákun tó nídìí research tó nídìí àlàyé kankan kò nídìí àlàyé so àkídà àwọn mùsùlùmí ó wà simple simple gan torí ẹ̀ láti máa ní alukur'ani ó simple gan kúlí wà ahad aláhù sọmọdù lámúyẹ̀lì dí ṣéyẹ̀ ní dìtà wíìlì wàlámúyú ládí sáàmọ̀túmẹ̀ àwọn àkídà kan bẹ wọ́n ní mẹ́ta lọ́kàn dèlí yìí àwọn gan kò clear sí wọn tó kò clear sí wọn kò lálàáfíà náà tó bá lálàáfíà yẹ kó lè clear wọ́n ní mẹ́ta lọ́kàn the son the father the holy spirit àbí ok ẹ máa wo bó mẹ́ta ṣe wá máa ń di ẹyọ kan. lóbiyé nílàákàyè gan mẹta ò lè di ẹyọ ọkan kò lè di ẹyọ ọkan bóde ti wá di ẹyọ ọkan tọ abala àbábọ̀ wọ́n ń béèrè pé èwo nínú wọn wọ́n nítọ̀ ànábìwá isa gan fún gan isa gan fún ni tọ ń ara wọn pé èyí tí kàn má gbélé ìbú bí ṣe wọ́n lé wọ́n béèrè pé èyí tó kàn má gbélébù nígbà tó ń bẹ lórí igi wọ́n ní heli heli heli lẹ́mẹ̀tọ́ bẹ́kítà ni olúwa mi olúwa mi wọ́n gbàgbé ah, ah sọ́lọ́ náà ni ọlọ́lọ́lọ́ ló ń sọ̀rọ̀ ah, kí ni ìdórí ó wà kọ̀ǹfíìsì náà ọlọ́lọ́ ló sọ pé kó sọ ọlọ́run sọ ah, gbé gbẹ́jọ́ náà ó bá sọnù yóò mọ̀ sínkì sílà káyì títí ẹ̀. àmọ́ nínú ìsìláàmù àkídà wa mùsùlùmí àkídà tó lálàáfíà tí ò rújú tí ó sì kó nira dání tó dájú pé ìta mọ̀ nígbàgbọ́ sí ẹ̀rí simplicity ń bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ tí ìbá ṣe pé àwọn tí wọ́n já fún àwọn kèsèrí jẹ àwọn lẹ́ẹ̀rí tákìdá tí wọ́n náà ó rújú bí àwọn sufi àwọn sufi àwọn gùlátù sufi yìí àwọn yẹn nìyí àwọn àkídà tó wọ́n rújú nígbà tó bá ní ẹ ẹ máa korúkọ àfà ah, àfà báwo ẹ máa korúkọ ṣéwù ṣéwù èwo kí lórúkọ ẹ àbùkọ́ ní ìjà ní ìyẹn bíi tiwa lòun náà ní táwọn sàábì ò fi pe ànábì ọlọ́run àwọn sàábì ò pe ànábì ọlọ́run àmọ́ akorúkọ ṣéwù kan ẹ máa pe náà ní àwọn afáwọn nìyẹn gbogbo yẹn nìyí lẹ́sìn mọ̀ rí pé ìṣesí àwọn kèfèrí ń bẹ lára àwọn tó kọjá àrà nínú ìlànà sófì onítàkàn bẹ tán sọ wọn àbáwá tán sọ̀tọ̀ náà kọ́nà bá wa dáríjì wọn wọ́n ti kúrò láyé kọ́nà bá wa fọ̀rọ̀ kẹ́ wọn àwọn tàbí yóò gbọ́dọ̀ mọ gbọ́ ni jẹ̀mọ́ ó bẹ̀sì jẹ́ pọ̀ wọ́n ní nínú ìlú tí sífàdùkọ́dọ̀ jẹ̀lá ní tó ń gbé ìyá kan bẹ nínú lóhùn ìyá wọn ò sì bímọ ọjọ́ ọmọ kan lọ ọmọkùnrin ọmọ wa kú pátámọ̀ yìí wá kú ìyá wa ń sunkún àǹkan wa ní à ọ̀rẹ́ kúkọ́ ló kàn lọ bá ṣe kálukọ́ yìí lọ kọ́ńplẹ̀ fún wípé àtàrà ìlú pa ọmọ rẹ wọn kò bá ṣe wù ńlé wọn ṣe wù lọ sóko wọn lọ bá ṣe wù náà lóko màtí wàá dókòwá ní ṣé wù báyìí báyìí báyìí báyìí ah ṣé wù àbùkọ́ ìrọ́lọ́pọ̀ mọ́ ṣé wù àbùkọ́ Jìlání o torí pé ṣé wù àbùkọ́ Jìlání Sunni Salafini alùsùn náà làfà wọn láfa wa ni ah ó pẹ́ lọ́mọ àtàrà ìlú wọnú ìlú tèmi wá láì gbà yọ̀ǹda ọmọ ẹ máa lọ́lé ẹ máa lọ́lé ẹ máa lọ́lé ṣé láti jìlá ni ọ̀nà wa ń wá àtàrà ìlú káàkiri from street to street ó jà ń wá káàkiri pé pàdé ẹbí kan nìyẹn ló bá ní ṣé wọn ní àtàrà ìlú ó ní bẹ́ẹ̀ ni kí ló wá dé ìlú kí ló wá ṣe ń lù wa alátàdá ìlú ni àbùkọ́dìrì ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o má disturb mi o wòlíì ọlọ́run ni ọ mọ̀lẹ́kọ̀ ọlọ́run lèmi ọlọ́run ló rán mi iṣẹ́ o mò ń bẹ sọ̀rọ̀ pé kíní bó ṣe gbá ó gbá létí báyìí àpò ẹ̀mí tó gbé dání ló bá jábọ́ àwọn ẹ̀mí yẹn wá fò lọ sí àwọn òkú nínú sàárè òkú bá bẹ̀rẹ̀ sí ní dìde ẹgbẹ́ lọ́dún nìkan ṣẹ̀rìtẹ́lẹ̀ yìí kò ṣeé gbàgbọ́ ṣùgbọ́n láyé ìjọ́hun àwọn ìyá wa níjọ́hun gbàgbọ́ torí pé ojú yẹn dúdú pọ̀ ojú wọn dúdú láì lo mask ó dúdú pọ̀ lára gbàgbọ́ burúkú tí ò dànù àìgbọ́dọ̀ gbélé sórí ọkàn tí ẹ bá lélẹ̀ lórí ọkàn ẹ rí i pé àwọn àfáwọn tóbi lẹ́nu èèyàn gangan lọ́hùn gan lọ nítorí nìyẹn o táwọn ìyá wa mi ò fẹ́ fi àwọn àfáà lẹ̀ níta fi rẹ̀ wọ́n nù níta ní káńdì sọ́kàn nù. nínú àwọn àkídà míì tó tún dáná tọ́tún máa ń sọ nínú tàn wọ́n ní tó bá di inú sàárè àwọn màláíkà ò ní bi àwọn ìyàwó ní béèrè àwọn ọkọ ni wọ́n mọ̀ béèrè tó bá dàlù kìámà nìyí ìyàwó ò ní ìṣirò kankan tí ó sì fọ́lọ́hún ọkọ ni ó ṣe ìṣirò jẹ̀mọ́ síbẹ̀ lórí bẹ́ẹ̀ kọ́ báwo náà Kùránì ẹ máa gbọ́ iná lèmúsùlùmínà wàlìmúsùlùmáàtì wàlìmúmìnínà wàlìmúmìnàtì àwọn àfáàjọ òpé àwọn òdélé ìnà lọ́rùn kò sí fún oníkálukú ní òrèrú ti tiẹ̀ wẹ̀lẹ̀ tẹ́sìrì wà sí àtúntò ìṣura ó kúrọ̀ wọ́n ní tíyàwó bá kú síwájú ọkọ ẹ máa gbọ́ o tó bá dínú sàárè mọ̀lẹ́kọ̀ máa bẹ̀rẹ̀ pé mọ̀rọ́bùkì orí yóò pé ni ó rí nà ni wọ́n ń bi mí tí wọ́n pé ìyàwó ni mí báyìí sọ lóhùn jẹ́ kọ́kọ́ mi dé kó bí ọkọ mi ah má bínú mi mọ̀ pé ìyàwó lé ni ọ. sákìdá nù àkìdá fàáfídà nù a gbọ́dọ̀ gbélé ìtòrí ọkàn gbogbo ẹ̀yin obìnrin ẹ̀ múra sẹ́sìn bọ́lọ́wọ́ ṣe di àwọn ọkùnrin lálẹ́kẹ́ ẹ̀mọ́ náà ní obì obìnrin ìwọ ìyàwó ilé má di ẹ̀sìn má fi ẹ̀sìn rẹ kọ́ ọkọ rẹ lọ́rùn kó ti yẹ ìwọ ṣẹ̀sìn ti ti yẹ gbọ́kọ̀ rẹ bá kẹ́lẹ̀ tó bá kọ́lẹ̀ ẹ ìwọ kọ́gbára bọkọ rẹ bá lè wọ́n mọlẹ tó ti yé ó sún mọ́kẹ́ má bàrá níbi kan náà bẹ́ẹ̀ ni kódà àjẹ́nà tiẹ̀ lè ju tọkọ ẹ lọ mọ́ni ẹkọ mi ò ṣe èmi náà ṣe à ìyẹn ṣe o tọ nínú yìí ní tó bá tọkọ bá ni ọkọ ó wà lọ ó gbà mí gbọ, òun kí wákàtí márùn-ún gbà àmọ́ ni ọlọ́run mo tí mo ṣe èyí ni ìdásí lásán kò sì mí ìyàwó mi náà ni ló ràn mí lọ lórí ẹ̀ lóòótọ́ kì kírun kì í gbààwẹ̀ lóòótọ́ kò ní gbàgbọ́ òun ló bara yín méjèèjì ẹ bá wà lọ́jọ́ nígbà wo ni èso ní dáwàdà wọ́n wọ́n ní nígbà tó bá dá kìyàmọ̀ tọkọ bá ti fẹ́ wà jẹ́ náà ọkọ wà dá bí aṣọ àlùkìmbà bo ara rẹ̀ lẹ́yìn báyìí bí aṣọ ìbora a máa sọ fún ẹ̀kọ́ ìyàwó mi gbàdúwọlé gbàdúwọlé gbàdúwọlé gbàdúwọlé gbogbo eléyìí gbogbo tó kó báwọn ìyá wa nílẹ̀ Yorùbá nù sóbi yé gbogbo tó kó báwọn ìyá wa nílẹ̀ Yorùbá tí Islam wọn ò fi gbòòrò tí ò fi improve nìyẹn jama nígbà wo ni ẹ̀kọ́ súnà lódìdí ló délẹ̀ Yorùbá ẹ̀rọ ṣe spread ilé wo ni o wọ̀ ìlú wo ni o mọ̀ níbo ni ìmọ̀lẹ̀ súnà níbo lòṣùpá súnà níbo ni òtọ̀mọ́lẹ̀ dé n tá ń pè ní mọ̀nù n tá ń pè lákìdá ìsìláàmù tó lálàáfíà nù tó dẹ́ wa a múra dáadáa oníkálukú wa la bùkátà sí àkìdá tó lálàáfíà torí pé eléyìí ni ìpìlẹ̀ sí wa eléyìí sì ni tọ́lọ̀ bá Allah subhanahu wa ta'ala tó wa ẹ̀rí àkìdá tó bẹ́ẹ̀ ni àkídá ìsìláàmù bá da bá àdámọ́ wa mu lórí ẹ pé jẹ̀mọ́ iléèwé tá a lọ ló ń kó bá wa ní àwọn agbọ̀nrín níyì kò sẹ́ni tó jí tó ríre léèyàn lọ́kùnrin lóbìnrin tí ò ní gbà yí pé ẹnìkan ń bẹ tó dáa kò sẹ́ńtọ̀ àwọn gbà tí yẹn bá délé ìwé wọn á ní kò sọ́lọ̀ kódà orin lè ní àtàrà ọ̀bọ òun ni ẹ ti jáde èmi kọ́ o wọ́n ní àtàrà ọ̀bọ ni ọmọ nìyẹn ti jáde pé ọmọ èèyàn àtàrà chimpanzee ni ẹlẹ́mìí ti gbé ó gba professor lórí ẹ̀ ó gba doctor lórí ẹ̀ ó kọ́lé lórí ẹ̀ lórí irọ́ lórí ìbàjẹ́ kò bá làákà yìí mu òun gan mọ̀ pé irọ́ lòun fa fáwọn èèyàn tó ní pé ah ó ti ẹ̀ bóun náà jẹ́ lè bí ọ̀bọ kí ẹ̀ tẹ̀ lè bí bàbá èèyàn ìyá èèyàn babalábàbà èèyàn kí ẹ̀ ti ẹ̀ bí jọ̀kan irọ́ ni so àkídà àwọn mùsùlùmí ó bá àdámọ́ wa mu àwọn ọmọ wa kékèké nì tí bàbá yẹn kí bàbá tí ò gbọ́ nǹkan yìí ni ó yá dọ̀bálẹ̀ kó kí ni tó bá ní kó kúnlẹ̀ kó dọ̀bálẹ̀ kò ní kúnlẹ̀ kò ní dọ̀bálẹ̀ fún ọ ṣùgbọ́n yóò kì ọ á sì pẹ̀lú torí pé ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ ó tako àkídà àwọn mùsùlùmí à ń fọ́ọ̀sì wọn ni à ń bẹ́ǹdì wọn tí ni so àkídà àwọn mùsùlùmí ó bá àdámọ́ wa mu láì sí èméjì bákan náà àkídà àwọn mùsùlùmí kì í yí padà bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí ayé àkídà kan náà la ní àkídà kan náà òun la ní tàwíìdì kan náà òun la ní ká sin ọlọ́run lọ́kan ṣoṣo ká má bọ́ ọlọ́run wórogún ká má pa nǹkan míì papọ̀ mọ́jọsí fọlọ́run bá ti ń sọ nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ nílẹ̀ haúsá wọn sọ bẹ́ẹ̀ nílẹ̀ ibo wọn sọ láàrin àwọn mùsùlùmí kò síbi tá a dé lórúkọ ìlú ayé bá la ilaha illallah àtọ̀ sọ bẹ́ẹ̀ náà ni àwọn ànábì ṣé yorùbá náà ń sọ ni mẹ́rin péré nínú wọn òun náà ní lárúbáwá gbogbo àwọn yòókù èdè rẹ̀ local languages ni kìí lárúbáwá gbogbo àwọn ànábì ọlọ́run pátá ádámù ò sọ lárúbáwá ìsá ò sọ lárúbáwá mùsù ò sọ lárúbáwá ìsáàkù ò sọ lárúbáwá yusuf ò sọ lárúbáwá ibrahim ò sọ lárúbáwá ṣùgbọ́n the same tí wọ́n ní làwa náà ni òun náà sì ni àwọn ànábì lárúbáwá náà fi lọ́lẹ̀ yìí anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní al-anbiya ó ní ìráwọn anábìwá ọlọ́run ikhwa ọmọ ìyá kan náà gùn wa dinuhum wahid wa shara'i'u mushatta ẹ̀sìn wọn ọ̀kan ni ṣùgbọ́n òfin bẹ́ẹ̀ ṣe sìn mí nígbà tẹ́ sìn mí àsìkò tẹ́ sìn mí iye tẹ́ ti sìn mí ọlọ́run wá ṣe lọ́tọ̀ọ̀tọ̀. jẹ̀mọ́ àkídà àwọn kò sí ìkọjá làmbẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí àṣẹ ètò nínú àkídà wa mùsùlùmí bẹ́ẹ̀ ni wọn lọ́nà wa kadhalika ja'alnakum ummatan wasatọ abdullahi ibn abbas ni ummatan adilan adilan bil'aqida wa adilan bil'ibada wa adilan bil'akhlaq wa adilan bil'suluk ọlọ́run dá wa ó ṣe àwọn mùsùlùmí ní umma tó dúró déédéé àkọjá àlà bẹ́ẹ̀ sì ni. àṣe àṣe ètò níbi ìwà ni níbi ìjọsìn ni ló fi dá sí gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe ìkọjá nínú ẹ̀sìn jẹ̀mọ́ ọlọ́run lòdì sí lára pàtàkì káwá mọ̀nù káwá ìmọ̀ ká má fi máa fi sin ọlọ́run ẹ̀ ká má jẹ́ kí ìbẹ̀rù tóbi ju ìmọ̀ lọ́dọ̀ wa ìbẹ̀rù bá ti tóbi ju ìmọ̀ lọ́dọ̀ wa á kọjá là nítorí gbogbo bákan náà ká sì má jẹ́ kí ìfọwọ́yẹpẹrẹ mọ́fin ọlọ́run kó wà nínú ìṣesí wa bẹ́lẹ̀ bá ti wà nínú ìṣesí wa jẹ̀mọ́ a mọ̀ fẹ̀sìn tayín méjèèjì ni ò dáa anábìwá muhammad sallallahu alaihi wa sallam ó ní iyyakum wal ghuluw fi din ó lẹ́yìn mùsùlùmí ẹ jìnà sí àwọn ìkọjá àlà nínú ẹ̀sìn ẹ jìnà sí so àlè ìfọ̀rọ̀t ìkọjáàlà àtẹ̀fríd àṣẹ ètò eléyìí ìsìláàmù ṣe léwọ̀ ọlọ́run bò fẹ́ tó dájú pé alùsùnà àwọn ni wọ́n dúró déédéé níbi gbogbo àlámọ̀ rí ẹ̀sìn tá a bá ń sọ nígbà ń bọ́ ọba lò ìròyìn ọlọ́run dúró déédéé wọn kọjáàlà jẹ́mọ́ ẹ wò ní sìn nígbà tá a ṣe aṣálẹ̀ kùránì àwa ń ka àwa kàdé ilaha arrahman ọlọ́run ló wọn ọlọ́run ọba olè tó dájú pé kò sẹ́ni tí ìjọsìn tọ́sí odò àfún wọn ọlọ́run ọba yìí nìkan náà ni arrahman orúkọ òun ni o arrahim orúkọ òun ni o alukudus asalam ọlọ́run wa ka àwọn orúkọ rẹ̀ fún wa ṣùgbọ́n ọlọ́run dúró ara ẹ̀ fún wa nù alùsùn náà sì gbà bẹ́ẹ̀ ó sì gbà bẹ́ẹ̀ àwọn kan wá dé wọ́n ní o àwọn eléyìí ká sọ yìí kì í ṣe orúkọ ọlọ́run wọ́n ní ìròyìn ni fún ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ wípé ọlọ́run arahman ọ̀tọ̀ ọlọ́run arahim ọ̀tọ̀ ọlọ́run alukudus ọ̀tọ̀ òun làwọn jàmíyà tí wọ́n kọjá là kò jù bá ń lọ. àwọn kan tó ń dé àwọn kan ní ẹsẹ̀ máa ń fún ìròyìn ọlọ́run ọlọ́run ò ní ròyìn kò ní ìròyìn bẹ́ẹ̀ ni kò lórúkọ kò ní ìròyìn kò lórúkọ bó láti wá dá mọ̀ ìwọ gan lórúkọ la fi dá ọmọ ẹ orúkọ la fi mọ ọ̀daràn tí gbogbo ò bá lórúkọ ni jọ̀mọ́ bẹ́ẹ̀ nìkan bá ti lè dáná báyìí gbogbo ẹ̀ ló dáná nù ṣùgbọ́n mo máa orúkọ yára ọ̀yá ẹ bá wa John ọmọ Joseph John ọmọ Joseph ah òní ó ti wà látara orúkọ káwá lọ́lọ́run ò lórúkọ ó kì í arahamanu rahim alikudusu nǹkan wọn ní kò sórúkọ náà ah, ah kò tún wá ní ìròyìn àwọn kan nù jẹ̀mọ́ àwọn léyìí àwọn náà tún kọjá àlà wọ́n tún ṣe aburú tó pọ̀ nínú ẹ̀sìn àwọn kan tún dé àwọn kan ní ọlọ́run ní orúkọ bẹ́ẹ̀ ni ó sì ní ìròyìn àmọ́ ìròyìn ẹ̀ gbogbo ìròyìn tó bá fẹ́ ń jọ ìròyìn ọmọnìyàn nínú ìròyìn ọlọ́run ẹ jẹ́ kan sí o a kan sí a mọ ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe wa. àwọn yẹn gbé làákà ìwọlé ẹni pé àṣẹ́kùbù àwọn tọ̀hún náà làwọn eléyìí àpẹẹrẹ ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́run lóhun lọ́wọ́ nígbà táwọn náà wá pé ah ọlọ́run lóhun lọ́wọ́ ọlọ́run ya wọ ma manaka an tasjuda liman khalaqtu yadaya kí ló dé tó rí forí balẹ̀ sẹ́ni tó ọlọ́run bá lọ́wọ́ òun méjèèjì. kìíní yẹn ẹ ìdẹ̀rù náà ni o wọ́n fẹ́ ní ìbẹ̀rù ọlọ́run náà ni o <laughs> wọ́n dẹ̀ ṣe ra wọn léṣe ìdẹ́ yìí ànábì náà tà á ṣe bá lò àwọn tàbí náà tà á ṣe bá lò ṣùgbọ́n àwọn ẹ̀ńtà sọ yìí àwọn ká má túbẹ̀ yẹn ní ọwọ́ torí pé ah, ọwọ́ ah, ah, ọwọ́ ọmọ ènìyàn lọ́wọ́ ọlọ́run náà lọ́wọ́ ọlọ́run ni no ọlọ́run lọ́wọ́ ẹ̀rí wọn kàgbákò alùsùn náà ni rárá àwa lọ́wọ́ lóòótọ́ bẹ́ẹ̀ ni a mọ ọwọ́ ara wa bó ṣe rí bó dẹ̀ dẹ́tí pé ọwọ́ ara wa gan náà nìyí differences ń bẹ ń bẹ àwọn ọwọ́ kan ń bẹ gbàyàn ní etí tí ibi awọ awọ ọwọ́ yóò yọ ọbẹ tí yóò sì máa rẹ̀ kò sí yọ ẹ̀jẹ̀ ẹ dákun bí ẹ̀bá gbà yẹn létí ṣé sí ọwọ́ náà kọ́ ọwọ́ mi ń bẹ nìyí yóò ṣe dòmùdòmù dẹ́gbẹ́ tó bá ni yóò lẹ́jẹ̀ ọwọ́ náà kọ́ ọwọ́ mi sì ń bẹ ó tún gùn ẹ́ kan fún nítorí ni ọwọ́ tiẹ̀ gùn ju tẹlẹmí lọ hmm. ẹlẹmí ìyàwó yóò sì kúrú ọwọ́ náà kọ́ ni ọwọ́ kò jọra wọn tọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ọwọ́ ti wá nìyẹn àwa lè ṣe àfijọ a lè fi àfiwé torí pé à ń rí ara wa àmọ́ ọwọ́ tọlọ́hún ṣáárí nígbà tá a bá ti rí ẹja gbẹnu dákẹ́ a máa gbọ́dọ̀ gbà pé ó lọ́wọ́ ọlọ́run ilé ìsaka mítù ìṣe ọwọ́ sẹ́mi ìbàṣẹ ọlọ́run lóhùn láfijọ́ o òun láti wí àmọ́ òun ọlọ́run òun a máa gbọ́ òun a sì máa rí sáwọn òfin gbọ́ ni sáà kì í rí ni a ń gbọ́ à ń rí ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe rí bọ́lọ̀ ń ṣe ń gbọ́ ọlọ́run nìkan ló mọ̀ á lè wádìí ẹ̀ tó dé rẹ̀ bá ń tọmọ nìyẹn nìyẹn ibi tá a lò sínú sí a kì í tú ìròyìn ọlọ́run a fi ìròyìn ọlọ́run a mú àpẹẹrẹ wá ọlọ́run ìròyìn ọlọ́run á fún ní ìtumọ̀ tó súnmọ́ àní fún ní ìtumọ̀ tó jìnà alùsùnà nù eléyìí sì lọ́kàn balẹ̀ pé lọ́wọ́ nígbà lọ́run ti ròyìn ó lọ́wọ́ náà nù ọwọ́ ẹ̀ bó ṣe rí Allahu alam ìmọ̀ àmọ́ tó bẹ bẹ̀rù pé ó lọ́wọ́ àbí ò lọ́wọ́ á ni sọ́wọ́ àwọn tọ́wọ́ tí wọ́n ilẹ̀kùn ó lọ́wọ́ àbí òlọ́wọ́ ṣé bá kan náà ní pẹ̀lú jíjí wa orúkọ jọra wọn kí ròyìn yẹn kò yàtọ̀ so orúkọ táwa ní àti ní orúkọ wọn ló jọra àmọ́ ìròyìn ò yàtọ̀ ìròyìn yẹn náà là ń pè ní sìfáàtù táyé ti ìròyìn èèyàn àyè fi abadan agbọ́dọ̀ náà wò lòsùnà dúró sí nìyẹn alòsùnà tó wà ó kéé nígbà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀ni gbogbo tó lọ́n sọ̀nà pátá tó lálàáfíà òdodo òdodo ni. kódà alùsùnà ò rí ìyàtọ̀ láàrin láàrin alukur'an kẹrí àti táǹpẹ̀ ní súnà alùsùnà ò rí ìyàtọ̀ ń bẹ̀ níbàámu sí tó mú wá méjèèjì wá yìí méjèèjì ìtí kùránì mú wá kùránì wá yìí ni súnà wá yìí ni ọ̀dọ̀ náà ló ti wá ọlọ́ni ọlọ́ni wọ̀mọ̀ yẹ́ ti kún ánilẹ̀ hawa ọlọ́ni ẹ̀rọ́mẹ́bí sọ̀lọ̀lá sọ́lá gbogbo tó bá sọ fún yí nínú ẹ̀sìn yìí kò sọ látara àfẹ́nú inú huwa illa wahyu yuha ọlọ́ni tó bá fi lè sọ ìta ránṣẹ́ sí kó sọ ló sọ fún yí ibẹ̀ lálùsùn náà dúró sí àwọn kan ní rárá kò rí bí Kùránì bá ti ń tako làákàyè tábí ti bá ní tako làákàyè ànígbàgbọ́ lórí àwọn eléyìí ni àkídà burúkú nìyẹn tó bí yé àkídà burúkú nìyẹn ìtọ́lọ̀ ń bá ti sọ́nàlù kùrhánì jẹ̀mọ́ làákàyè tí ò bá gbọ́ yé òun ni kó wà nǹkan ṣe sí rẹ̀ ayé fi làákàyè ká fi ṣe òṣùwọ̀n èyí tó tọ́ èyí tí ò tọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ adájúwa Muhammad sassan ayé fi làákàyè wọn àdánwò àwọn ẹlòmíì lẹ́nu nìyẹn àwọn tó sì pinlẹ̀ rẹ̀ ó làwọn mọ̀tẹ́dílà wọ́n máa ń pè wọ́n ní rationalist àwọn ni wọ́n pínlẹ̀ àwọn gbà pé alákìlù láàká ènìyàn ní oṣù wọn ní fún gbogbo nùsùs ìyẹn ló mú wọn kí wọ́n tako ọ̀pọ̀lọpọ̀ kan nínú islamu wọ́n ní kò sí bèèrè nínú sàárè bákan náà wọ́n ní muhammad sallallahu alaihi wasallam ànábí ò ní ṣípẹ̀ àyèmọ́ ìkan bẹ́ẹ̀ ni wọ́n jẹ́mọ́ àwọn kan tó dé àwọn kan jẹ́ ànábíwá Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ọmọ rẹ̀ àwọn nìkan náà lẹ́nu àlùjànnà gbogbo àwọn sàábẹ̀ yòókù Abubakar yóò wọná Umar yóò wọná Usmanu yóò wọná Aisha òun jẹ́ ẹ̀dí ń bẹ nínú náírà títí wọn wọn làwọn ṣíyà ìgbàgbọ́ títí wọn nìyẹn wọn ni láwà láà ìlà wọ́n ní kò sẹ́ni tọ́lọ́run bó nífẹ̀ẹ́ sí àfikẹ́ ni ìyẹn bá tún gbọ́pá bọ́sẹ̀ kúrò níbi àwọn ọ̀tọ̀ ọlọ́run ọ̀rọ̀ ti wọn tàlàwọn ọ̀tọ̀ ọlọ́run Abubakri Aisha subhanallah àwọn ṣíyànù alùsùnà ní rárá o àwọn ìyàwó ànẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ẹni rẹ̀ ni wọ́n ẹni rẹ̀ so ìṣesí alùsúnà gbàgbà alùsúnà lélẹ̀ jẹ́mọ́ tó jẹ́ pé alùsúnà àkídà tó lálàáfíà òun lálùsúnà ń pèpè sí abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó ṣe àlékún àgbọ́yé fún wa kò sí àsìkò ni ọ̀rọ̀ pọ̀ tàbí bára wa sọ wallahi alazim ọ̀rọ̀ pọ̀ àmọ́wọ̀n bá yí tí a ah, ìmọ̀nà oníkálùkù wa kó sì san wá lẹ́san rẹ̀ láyé àti náà kìyàmọ́ sallallahu alaihi wa sallam muhammad wa ala alihi wa sahabihi wa sallama wasalaamu alaykum wa rahmatullah.